أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته <coughs> أتبفون لواوا ترى عليكم كي يفوز شلا محمد عليه الصلاة والسلام وراتني علماء كتاب ومعارج القبول بشرح سلم الوصول للحافظ حافظ ابن أحمد الحكم عليه رحمة الله لين إن شاء الله تعالى أتوا تسواجه بأوان الشوء وعين èyí tí olùmọ̀ wa tí wọ́n tún tẹ̀síwájú lórí ẹ̀ lẹ́yìn iṣẹ́ àlàyé nípa àdéhùn tí olúwa gbé pẹ̀lú àwọn ọmọ ànábì ádámà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tó ti lọ yìí olùmọ̀ wa ní wa ba'du hadha rusulahu qad arsala lahum wa bil haqqil أنزلا لكي بذا العهد يذكرهم وينذرهم ويبشروهم كي لا يكون حجة للناس بل لله أعلى حجة عز وجل فمن يسلكهم بلا شقاق فقد وفى بذلك الميثاق ẹsẹ̀ orin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rí tí ìkọ̀kan tó ní sọ́dẹ́rù àti àjẹzò rẹ̀ ó pé kọ̀ọ̀kan ó ní iwájú ó sì lẹ́yìn lọ́nà mẹ́rin lólùmọ́ wa tún sọ nípa àwọn egége àlàyé mi nípa tó ní ṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹsẹ̀ orin yìí ó ní nǹkan ṣe pẹ̀lú àdéhùn èyí tó síwájú tí ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa a kò ṣàlàyé níwọ̀nba ọ̀rọ̀ àwọn iṣẹ́ orin wọ̀nyí ní ògèrè ká tó bọ́ sí ibi àlàyé olùmọ̀ olùmọ̀ wa ní wàbáàdù hadha rusulahu qad arsala ó ìgbà tó mànábì ádámà ti wáyé pẹ̀lú àdéhùn tí olúwa ti gbé ipò tọ́ bẹ́ẹ̀ bá dáyé ta lẹ́ẹ̀mà sí lẹ́yìn náà ó ṣẹ̀ṣẹ̀ wá rán àwọn òjíṣẹ́ rẹ̀ kò tún fi ọmọ ànábì ádámà lẹ̀ lórí àdéhùn yìí bí kò ṣe pé ó tún rán àwọn òjíṣẹ́ lahum wa bil haqqil kitabi anzala rán àwọn òjíṣẹ́ sọmọ ènìyàn láyé pẹ̀lú òdodo ó tún wá sọ àwọn tírà kalẹ̀ ó tún sọ tírà kalẹ̀ ìyẹn ni pé àdéhùn tó ti gbé pẹ̀lú gbogbo mànábì ádámà ká tó wáyé yẹn ìyẹn nìkan kọ́ ò lẹ́yìn yẹn ọlọ́run tó gba àwọn òjíṣẹ́ dìde lẹ́yìn yẹn ọlọ́run tó sọ tírà kalẹ̀ olùmọ́wá ní likébì dàláàdì yadhkuruhum kókó ní táwọn ànábì ọlọ́run wá ṣe àti tó fi torí ẹ̀ sọ tírà kalẹ̀ káwọn ànábì ọlọ́run lè mọ ara wọn létí ni pé àdéhùn kan bẹ tí ń bọ̀ òun náà ni kẹwàá gbé ìjọsìn fọlùwà ìpè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba náà ni àwọn ni wọ́n wà rán wa létí kìrìkọ́ mi ènìyàn ti gbàgbé òun tẹ gbádẹ́hùn kan ṣùgbọ́n nígbà táwọn òjíṣẹ́ ti wá àwọn náà wá rántí náà wá rán wa náà rán mànábì ádámà létí. wọ̀yúnvìrúhùn wọ̀yúbàṣẹ̀rúhùn nínú iṣẹ́ tí àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wá ṣe ni pé kán lè wá fún ẹni tó bá ṣe rere ká fún ní ròdùnú ẹni tó bá ṣàbùrú ká sì ẹ̀ ìpẹ́ ń bá ṣe léyìí abọ́ rẹ̀ rí ẹni gbogbo eléyìí níbo ni wàá já sí olùmọ̀ọ́ni kéèlà yakuna hujjatan linnasi bal kó má bàa sí àwíjàre fún ọmọ ènìyàn níwájú ọlọ́run lálùkìyàmà kọ́mi ènìyàn máa láwíjàre gbà ní ah, ti gbàgbé mi ò wáyé pé ó ṣe sọ ó ah, kan sọ fún wa òun ọ̀rẹ́ òun ọ̀rẹ́ rí òun òun ọ̀gbọ́rọ̀ kan rí kó má bàa sí níjọ́ tí ó dúró níwájú ọlọ́run láti jábọ̀ ogun tó gbélé ayé ṣe. olùmọ́wá ní lillahi a'la hujjatan azza wa jal torí pé àwíjàre tó ga jù tọ́lọ́wọ̀n ọba ni ẹnìkan ò lè láwíjàre wájú ọlọ́run ìfúwálẹ̀ skill gba ìtọ́fà tó fi rí báyìí àwọn tí ó ìtọ́ ṣẹlẹ̀ rí ẹ̀yìn gbà tó wá rí báyìí kò sí ẹnìkan tí ó ní àwíjàre lórí ọlọ́run ọba ń jọ àlùkìyàmà bí kò ṣe pé àwíjàre tó ga jù ń bẹ fún ọlọ́run ọba lórí ọmọ ènìyàn faman yasduquhum bila shiqaqin gbogbo ẹnikẹ́ni tó bá wá gba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ tí ò yapa ìlànà wọn tí ò yapa àṣẹ wọn tí ò yapa gbogbo tí wọ́n mú wá nírò ó gbà gbọ́ lódodo ó sì ṣe tí wọ́n pàṣẹ ó ṣe é níṣẹ́ ó jìnà sí tí wọ́n ní kó jìnà sí faqad waffa bidhalika al-mithaq irú ẹni bẹ́ẹ̀ òun ló ti pé ó ti ṣe déédéé pẹ̀lú àdéhùn tí ń bá bọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn náà wọ́n wá kọ̀ǹfàmù ìpìlẹ̀ tọ́mọ ànábì tó wáyé lórí ẹ̀ ìpìlẹ̀ tọ́lọ́wọ́n ọba dá lé lórí àwọn ọmọ wa sọ pé ṣe báyìí má ṣe báyìí ẹni tó bá wá tẹ̀lé wọn tó gbà wọn lódodo òun ló ọ̀rọ̀ yìí yóò wá ṣe déédéé ìpìlẹ̀ tí ọmọ anábì adama ń bá bọ̀ eléyìí ni àwọn ẹsẹ̀ orin tí olùmọ̀ wa tí wọ́n tún kọ bóyá ká tún ẹsẹ̀ orin yẹn ó sì tẹ̀síwájú o olùmọ́wá ni wàdákà náà jìn ní àdáàbì náà gbogbo ẹni tó bá wá pé irú ìwọ̀ yìí tó pé àdéhùn yìí tó fi jẹ́ pé ó tẹ̀lé táwọn òjíṣẹ́ ọlọ́run olùmọ́ni wàdákà náà òun lẹni tí ó là ní àdáàbì náà níbi ìyà ná níjọ́ àlùkìyàmà wàdáríkà lùwárí fún ó kó irú ẹni bẹ́ẹ̀ òun ni ó sì jogún ni ó jèrè ilé rere àbọ̀ rere àtibọ̀tán dáadáa. wàmán bihim wàbílkítàbì kazaba wọn lẹ́yìn tó bá ṣe pé ọwọ́ pè wọ́n nírọ́ ó pè wọ́n àti àwọn òjíṣẹ́ ọlọ́run àti tírà ọlọ́run ó pè méjèèjì nírọ́ wàlázàmẹ́lì ẹ̀rọ́ bá àyìnwó wàlíbá ọ̀tàkù ọ̀tàkù ogunri ó sì kọ̀ láti tẹ̀lé tó jíṣẹ́ ọlọ́run àti tíra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fàdákà náàkìdùn kullal ahdain irú ẹni bẹ́ẹ̀ òun ló ti yapa sí àdéhùn méjèèjì ó ti yapa àdéhùn méjèèjì àdéhùn tí ń bá bọ̀ àtàdéhùn àwọn òjíṣẹ́ ọlọ́run èèyàn bá wá ṣerú eléyìí fa mustawjibun lil khizi fid darayn irú ẹni bẹ́ẹ̀ òun ni ó tọ́ sí kojú òtì ó jẹ́ ni yẹ̀yẹ́ láyé àti lálùkìyàmà eléyìí ni àwọn ẹsẹ̀ orin bíi mẹ́jọ tí olùmọ̀ wa tí wọ́n fi ṣàlàyé ní òjíṣẹ́ wa ṣe láyé àṣepọ̀ àwọn òjíṣẹ́ pẹ̀lú àdéhùn tó mà nẹ́bí ádámà tí ń gbé bọ̀ wá sáyé bákan náà oore tí ń bẹ́ẹ̀ bí ìtẹ̀lé lánàá òjíṣẹ́ ọlọ́run àti alukoran aburú tí ń bẹ́ẹ̀ bí kéèyàn yapa kó jìnnà sí ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run àti tíra tí ọlọ́run ọba sọ eléyìí náà ó tún jẹ́ àmọ̀ wípé ilé ìdẹ̀ra ń bẹ ilé ìyà ń ẹni tó kọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Allah gbogbo àwọn iṣẹ́ orin wọ̀nyí òun náà ni àlàyé ọmọ wa ní pẹ̀lẹ́ńpẹ̀lẹ́ bí ìdínilà níbàámu pẹ̀lú bí olùmọ̀wá yìí má ṣe ṣàlàyé ẹ̀ fúnra àwọn náà náà kọ́ṣẹ́ orin àwọn náà ni wọ́n ṣàlàyé a máa tẹ̀síwájú lórí eléyìí bí ìdínilà ta'ala fi durusi al-lahiqa ọlọ́run ọba kọ́mọ́sá ṣèwá lọ́mọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad lóòótọ́ àti lódodo kó sì mú wa dúró lórí ẹ̀sìn rẹ̀ kó yọ́nú sí wa kó gba ìjọsìn wa kó sì wá lẹ́rúsìn òdodo abẹ́ olúwa gbogbo àlámọ̀rí oníkálukú ọlọ́run kó sọ ọ́ dìrọ̀rùn àjílòwúrọ̀ tòní orí ọjọ́ òní àtòrí tí ń bẹ lẹ́yìn ọjọ́ òní ọlọ́mọṣá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa aburú ìgbà aburú àsìkò ọlọ́mọṣá là wá ń bẹ̀ ọlá ìpín méjì olúwa gẹ́gẹ́ bí ìrántí tọ́wáyé lánàá òní ọjọ́ kẹwàá yóò mú àlàáṣìrì èyí tí a ń pè ní al-ashura ọjọ́ kẹwàá nínú oṣù muharram èyí tó ṣe pé ọjọ́ tí ojú kòkòrò rẹ̀ ga láti ṣe ìjọsìn asiyam abẹ́olúwa kó mọ́sá gbàǹjọsìn fẹ́nìkọ̀ọ̀kan wa mọ́sá ṣàforíjì fún wa irúṣẹ́ olóore báyìí lọ́jọ́ pọ̀ nígbèsè ayé wa kọ́nà wa gbà níjọsìn. هذا والله تعالى أعلى وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد